Ṣàtọ̀ bẹ̀rẹ̀ sí. Ìrìnà àbíjàlá ni àyà tó sí ìyá ترجى إليه صلاتهم وتلاوة بتلاوة بخشوع الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له وما يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلامي كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فكل محدثة بدع وكل بدعة دلالة وكل دلالة في النار أمة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، أتدقى الله léèkí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó tún ṣe ìbánisọ̀rọ̀ títì nínà nírọ̀rùn àbẹ̀lọ́ọ̀bà Allah subhanahu bá ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ rọrùn yìí kọlọ̀ọ̀bà kójọ kú ní kó sí surat al ati àti wà ní gbẹ̀yìn ìtàwọn asáàbìl Ama a máa tó fi ń dára lójú pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run ọba a máa mú àwọn àǹfààní ọlọ́kan ọjọ́ kan èyí tí àwọn onímímà tí wọ́n lépa bá pẹ̀lú gbìyànjú wọn pẹ̀lú ma wọn nínú àwọn nǹkan àǹfààní ribiribi tí ń bẹ nínú àwọn àyà kọ̀ọ̀kan nínú ìtàn àwọn asáàbìlkáfì yìí síwájú ká tó lọ síwájú ká tó lọ kan ìtàn ní nínú súra yìí àmá ó ní àwọn áyà kan tí ọlọ́wọ́n bá fi gbẹ̀yìn ìtàn àwọn ọ̀dọ́ tí ọlọ́wọ́n bá ròyìn yìí tó sọ ìtàn wọn fún wa táwọn sin lọ́wọ́n bá tí wọ́n dáàbò bo ẹ̀sìn wọn kúrò nínú fìtínà a sọ wípé súra yìí inú tí ó ma yanjú fún wa òun ní ọ̀nà owó lálè fi bá fìtínà lò bá dẹ̀ ṣe mọ̀ pé àwùjọ wa àbáwùjọ kọ̀ọ̀kan àwọn fìtínà bẹ́m̀bẹ̀ láti lè sin lọ́wọ́n ọba kọ̀rọ̀rùn gbogbo condition tí a bá bára wa kárí pé títọ́ lọ́wọ́ ọba òun là ń yanjú níbẹ̀ eléyìí náà ni Allah subhanahu wa ta'ala ló dẹ̀ ń sọ fún wa láti máa tẹ̀síwájú nínú súrọ̀ yìí ní èní أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولن لشيء a ṣe kẹ́kọ̀ọ́ síwájú ní àná níbi tí Allah subhanahu wa ta'ala ó ti ń sọ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam a ní ìdí tó fa ìgbà tó lọ yẹnjú ọ̀rọ̀ àwọn asáàbì káàfì fún àníbì tán tó jẹ́ kó yé wa nípa pé àwọn táìmù tí wọ́n lónìí ìṣọ́ báwọn yìí ṣe mọ́ ni kódà táwọn èèyàn sọ ń pa wọn ni àmì wípé àwọn méje náà ni wọ́n ajá wọn ló sì kẹjọ Allah subhanahu wa ta'ala ńgbà tó bọ́rọ̀ débẹ̀ yẹn ó wá sọ pé qul rabbi a'lam bi'iddatihim ma ya'lamuhum illa qalil Allah subhanahu wa ta'ala ó ní ìrẹ́ ànẹ́bì máa sọ fún wa wípé ọlọ́run ọba nìkan òun ló nímọ̀ nípa òǹkà wọn ma ya'lamuhum illa qalil ẹnìkan ò mọ̀ ń pa òǹkà wọn yẹn o àfàwọn èèyàn díẹ̀ láti sàlàyé pé àfàwà Abdullah ibn Abbas bí ẹbí tẹ́ kama naqalahu Ibn Kathir rahimahullahu ta'ala àwọn méje ẹgbẹ́ ńgbà tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ kán ìpé wa yaquluna sab'atun wa thaminuhum kalbuhum ipé àwọn kan sọ ipé méje ni wọ́n àjàun ló sì kẹjọ ọlọ́run wá kọ̀ndẹ́mù yẹn sọ sọ ni ọlọ́run wá sọ pé ń gbẹ̀yìn ló ní mẹ́rin àmúgbà tí ó dákọ àwọn tó sọ pé sábà tó wọ̀ta mínú kẹ́lùbùn ọ̀dákẹ́ ó ní ibẹ̀yẹ ní ìlà kọ̀lì àwọn tó sọ pé méje yẹn ni wọ́n wọlé kọ́lọ̀bà kó wá kẹ ogbà wọn fáwà pátá torí pé wọ́n sáǹfàní fún wa wọ́n wúlò fún wa wọ́n fi òdodo mọ̀ wá sábà ń kọ̀rọ̀ lọ́n inú wọn mọ̀ wá dùn nítorí pé wọ́n jẹ́ kí ìtumọ̀ rí ó kílẹ̀ sí gbogbo ayé kọlọ̀bà lásán àtàlá kó bá wá ṣe àlékún dáadáa wọn àfáwà ọlọ́wà sọ nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí pé fàlátù máa rí fíhìm ìlà mìírọ̀ àrùndọ̀ hìrọ̀ Allah subhanahu wa ta'ala ló pé mẹ́bà wọn jíyàn pé mélòó ló ń ka wọn nǹkankan ló ń ka wọn ọlọ́run ọba ti mọ́ dẹ̀ ti sọ fún ọ onídìí láti máa argue kó bọ̀ báwọn yẹn ṣe fàǹfà lórí rẹ̀ má bá wájú torí pé kò sí mà lọ́dọ̀ tẹ́lẹ̀ ọlọ́wà ní pé wà látẹ̀ sọ́fì fi him nínú àhàdà orídì àti bèèrè kankan lọ́dọ̀ wọn torí pé kò sí mà lọ́dọ̀ wọn náà ọlọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala ń kọ́ ànẹ́bì lẹ́kọ̀ọ́ pé ẹ̀ ọ̀rọ̀ àṣẹ́bìká tó wọ ànẹ́bì sọ fún wọn pé ń gbà ń bèèrè lọ́wọ́ rẹ̀ tó sọ pé ó fún ọ lésì lọ́la ẹ́ àwa jẹ́ kó yé wa níbi pé àwa nìkan làṣẹ ń bẹ lọ́dọ̀ ẹ̀ torí pé ọmọ jọ ṣẹlẹ̀ láàrin ìwọ sí nǹkan yẹn kó tó dọ̀la ìmọ̀ yóò lè tí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ní ọlọ́run ajíká níbi ọmọ ìpé ó béèrè ìtọ́sọ́nà ọlọ́run ọba ó dẹ̀ fi kọ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ yìí kìnnà gbogbo ọlọ́run dájú kọ ànẹ́bì ni àmọ́ gbogbo àwọn àlìúmọ̀ ló ọ̀rọ̀ yí kó sínú torí pé wọ́n ni al-ibratu bi umumi al-lafzi la bi khusus as-sanad ìgbólóhùn yìí tó kárí ni ẹ̀yìn tó ṣẹlẹ̀ ohun èyí kò sí wòye sí yẹn nǹkan tí gbólóhùn yẹn ń dálẹ́jọ́ àwọn agan ló kó sínú jùlọ

kódà mẹ́nu rí wá kan kó mẹ́láta kan ní lọ sọ pé ìṣàlọ́ ní ọ̀rọ̀ kò tí ẹ̀wí àìwí ohun ọlọ́run òjé kẹ́ nìkan kó bí afẹ́ ọ̀kan náà nígbà tí ó bí ìlàjì ọmọ ló bí a tún sọ̀rọ̀ lórí kíyàn bí àbàrán ọmọ bó lè ó sì gbára lọ́lọ́run ni náà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọwọ́ tó pé wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan Ibi mọ́sí sọ pé máa ṣe nǹkankan tó bá jọ̀la àfi kọ sọ pé kò fi fi ẹ̀rí fífí ọlọ́run ọba fi kọ́ ọlọ́run pé àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá má sọ pé insha Allah ọlọ́run kọ́ ànẹ́bì ní ẹ̀kọ́ yìí ó dẹ̀ fi kọ gbogbo wa náà ọwá ní illa an yasha Allah na'am illa an yasha Allah wọ́n sọ pé illa an yasha Allah pé tọ́lọ̀ bá fẹ́ ni ó ọlọ́run wá sọ pé wọ́n tó rọ́pàá ìdá ẹ̀nà sí Allah subhanahu wa ta'ala wọ́n sọ pé ṣẹ̀rán tí ọlọ́run ọba rẹ̀ ìdáná sí tí o bá gbàgbé tó rán tí ọlọ́run ọba torí pé kí ni máa ń gbà ẹ̀rìn lágbé àdìsì ẹ̀rán ọlọ́run ọba èṣù ní láì tí Allah subhanahu wa ta'ala títí ń sàlàyé fún wa pé á padà kan ní wájú ìgbà tí ànẹ́bì Mùsá ẹ́n tó fi ṣìrìn àjò pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ Yúṣà ẹ́n ó wá gbẹ́ja lọ́wọ́ ẹja gbígbẹ ọlọ́dẹ̀ ti fún ní àmì pé ibi tẹ́jà yẹn bá ti yíra padà ibẹ̀ ni á padà sọ ó wá ọmọ ọmọ ànẹ́bì Mùsá alayhi kò wá rántí sọ fọ́gẹ̀ẹ́ ìgbà tí àníbì Musa padà ń bèèrè ká ebi dé kí ní oúnjẹ ta pèpè àdání ẹja gbígbẹ ni wọ́n fẹ́ máa jẹ ní ìrìnàjò yẹn ọwá ni à ó nǹkan kan ṣẹlẹ̀ sí nígbàtà débi báyìí ọwá ni wà máa àǹsà ní ìlà ṣẹ̀ìtọ́nà ànàtọ́rà ó ní pé à nǹkan kan ò gbà mí lágbè rẹ̀ àyàfi èṣù ní òjé ìrántí láwọn ìwọ tó bá rí pé ẹ̀mí rẹ̀ fẹ́ rántí ọlọ́run ìwọ tó bá rí pé ẹ́ ìtìtọ̀ ọlọ́run ọba bígbà tí ẹni ọwá gòkè ní ìjọba ni ọwá sí ìrántí ọlọ́run àbẹ́ wá lọ síbi ìrántí ọlọ́run ọba ẹjá lọ sí lẹ́kṣọ̀ ẹjá lọ gbọ́rọ̀ ọlọ́run ọba ẹjá ṣe lè kọjẹ́ a ti báyìí láàárọ̀ ni ó ní a sọ báyìí ní ọ̀sán ni ó ní a sọ ẹbí ẹ̀bá rí pára ń wú tíkọ̀tíkọ̀ èsù ti dé nìyẹn tàbí pé wáṣkò rọ́pùtàkà ìdáyẹnà sí ìdí ó ní pé ṣe rántí ọlọ́run ọba rẹ tí o bá gbàgbé ẹni tó bá ti fẹ́ sún gbàgbé ṣe rántí ọlọ́run ọba rẹ tún ṣèrántí ọlọ́run bá rẹ̀ bóòlù ṣe wá ṣèrántí ọlọ́run akọ amẹ́ pé wàkúl àṣà àyà àdíyà ni rọ́bì ilẹ̀ akọrọ̀lá min hada rọ̀ṣẹ̀dá ọní wàkúr àṣà àyà àdíyà ni rọ́bì ilẹ̀ akọrọ̀lá min hada rọ̀ṣẹ̀dá sọ pé ọlọ́run ọba á fi mímọ̀nà èyí tó tọ́jú èyí tó dáájú níbi àlámọ̀rí ẹ́n sábá ti rí pé àwá rántí ṣe àtúntún ṣe náà níbi tí a bá wà gbé kó tún fi ọlọ́run bá náà síwájú pé ọlọ́run bó sàmọ̀nà mi lẹ́ni tí ó máa bẹ Allah subhanahu wa ta'ala gbẹ́tọ̀ kó jẹ́ olùtọ́sọ́nà fún Gbé a wọ́n wà nínú káà bẹ́ẹ̀ bí ó ṣe síwájú pé ayè yìí wọ́n wà ń bẹ̀. Oòrùn yẹn wọ́n sùn, àmọ́ sùn tí wọ́n sùn, Ọlọ́run ní kí wọ́n lo ọgọ́rùn ọdún mẹ́ta àti ọdún mẹ́sàn-án. Ọlọ́ọ̀bà

subhanahu wa ta'ala ń sọ pé má sọ pé Allah subhanahu wa ta'ala ló mọ táìmù tí wọ́n lò gbogbo àwọn tí wọ́n ń dápàá ẹnu tí wọ́n ń sọ tó wù wọ́n àwọn èèyàn ọ̀kọ̀ rẹ̀ ẹ́ títọ́ lọ́wọ́n ọba lọ́kọ̀ rẹ̀ tí orúkọ́ lọ́wọ́n lọ mọ tí wọ́n lò lọ mọ ìṣesí tí wọ́n wà ń gbà ju everybody lọ ọlọ́ni láwò rẹ́bù samawati wal ard ọlọ́run ó nímọ̀ kọ̀kọ́ sánmà tilẹ̀ ìwọ bàbá tọ́bọ̀ sọ pé nǹkan kan lọ́sọ̀nù àbí wọ́n sọ nǹkan nù tọ́mọ̀ lọ wá kí pé lágbájá ọlọ́run ló ibi tó wà ọlọ́run ló mẹni ó mú yóò lẹ́yìn mú bíbì kan ló wà ọlọ́run mọ̀ ẹ́ ọlọ́run ló mọ ìmọ̀ kọ́kọ́ sánmà àti ìmọ̀ kọ̀kọ́ lẹ̀ yí tó pamọ́ sí gbogbo kálukú ọba Allah subhanahu wa ta'ala ah oni rírí Ọlọ́run ba yimo buhaya eh rírí tó yẹ pé kò jọ tẹ̀dá kan Riri tí ó ju gbogbo riri lọ gbogbo tó pamọ́ àbí tó kéré ju tó kéré lọ tójú lásán ò lè rí àti tójú lásán lè rí àti tó lè rí àmọ́ kò rí ọmọ ìjọni lójú pọ̀ títà Allah subhanahu wa ta'ala ọba tí ń rí gbogbo nǹkan báyìí ni tí ó sì rí rí tẹnìkan tó ti súnmọ́ belé pé yóò tó bẹ́ẹ̀ ni gbígbọ́ asàlàyé gbígbọ́ náà ní àná lónìrànràn àwọn ìgbàwá tí a tún fi sẹ̀rí lórí pé a gbígbọ́ ọlọ́ọ̀bà yìí bò háyà pọ̀ kò sí gbígbọ́ ẹni ó tó gbígbọ́ tó yọ pé èèyàn gbọ́dọ̀ ṣe ròyìn ẹni

àánà wà mọ́ bí ẹ ti fẹ́ sọ̀rọ̀ yẹn mọ́ bí ẹ ti lọ kó sínú tẹ̀ṣìbí nìyẹn wọ́n lọ fọ́lọ́hun wé nǹkan tẹ́dà ṣe subhanahu ama yasifun ọlọ́run bá mọ́kù gbogbo ìròyìn Allah subhanahu wa ta'ala ó ní a kò rẹ̀ sí fáwọn èèyàn fálìjẹ̀nú fún everybody kò sí olùrànlọ́wọ́ kan ẹ́n fún wọn kò sí alátìlẹ́yìn kan olùkàyàdà kan fún gbogbo ẹ̀dá lẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹ wá rí Allah subhanahu wa ta'ala yìí wala yushrik wala yushriku fi hukmihi ahada kò fi ẹni kankan kẹgbẹ́ ohun ọlọ́run ọba tó fi kò fẹ́ ẹni kankan kẹgbẹ́ ààrẹ níbi àwọn ìdájọ́ ẹ̀ títọ́ ọlọ́run ọba nìkan láṣẹ ń ṣe kóra kò fi àwọn ànẹ́bí ọlọ́run ọba kó fi kẹgbẹ́ ara rẹ̀ kó fi ṣe kéjì ara rẹ̀ níbi tó lọ́n bá fẹ́ dálẹ́jọ́ ní tó bá fi ránṣẹ́ sí wọn ni wọ́n ń sọ ẹ wo àwọn ànábì ọlọ́run ọba méjì ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì Sulaimanu alaihi salam tọ́lọ́run ọba fi kọ́ wa lẹ́kọ̀ọ́ nú àwọn àyà tó síwájú nínú ọ̀rọ̀ asáàbùl káàfù gan ọlọ́run ń fi ìjẹ́ olúwa ó fi hàn lérí àwọn ànábì rẹ̀ ká tó sọ pé àwọn ẹ̀dá níyàn yókù Allah subhanahu wa ta'ala ó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àwọn tó tún fi tẹ̀lé ọ̀rọ̀ àwọn sọ́ábìlì káàfì ni ká tún lè mú àwọn ẹ̀kọ́ yìí dání káwa náà lè mọ́ lílò nínú àwọn ẹ̀sìn ọlọ́ ni watlu ma uhiya ilayka min kitabi rabbik لا ممثل لكلماته ولا نعم قني واتل ما أوحي إليك من كتاب ربك ما كا ما أوحي إليك انت عفيان ستير النبي يوني تير الله أبا الله تعالى ملك من كتاب ربك إنه تير الواري èyí wọn alkùránì kẹrìm máa ká ìrà nẹ́bì máa ká fún wọn máa ká fáwọn ẹ̀dá yìí máa ká fún wọn gẹ́gẹ́ ọlọ́pàá lásù àtàlá ti sọ láyé nípe yá yọ rọ̀súlù balligh ma وإن لم تفعل فما رسالته والله يعلمك من الله سبحانه وتعالى ó tún sọ níbòmí wípé inna alladhi farada alayka alquran inna alladhi farada alayka alquran Allah subhanahu wa ta'ala ó sọ pé ire òjíṣẹ́ olúwa ẹ́ balligh ma unzila ilayka min rabbik ma fi jíṣẹ́ ẹ́ àwọn nǹkan tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ kalẹ̀ fún ẹ a tó bá ṣe bẹ́ẹ̀ èyí e tí jíṣẹ́ ẹ́ ó jíṣẹ́ débi pé ó gẹ́ tó béèrè lọ́wọ́ àwọn sọ̀hábà rẹ̀ pé halbalat wọ́n sọ pé naam tí ó lóṣòwò jíṣẹ́ àwọn náà ní bẹ́ẹ̀ ni ó jíṣẹ́ pé kọ̀dì àdéìtẹ̀lẹ̀ àmánà wà bàláta rìsáàlà wà nà sọ́àtàlẹ̀ ọmọ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba gbogbo tọ́lọ̀ fi ránṣẹ́ ló jẹ́ bákanáà ó sì kìlọ̀ fún wa àmánà tọ́lọ̀ gbé fún ọ tọ́lọ̀ gbé pẹ̀ lọ́rùn jẹ́rìí mi jẹ́rìí mi Allah subhanahu wa ta'ala ẹ́ ó jẹ́rìí ànẹ́bí púpọ̀ àpá ànẹ́bí jẹ́ ogun sẹ́pẹ̀ ọlọ́run tó wá ń sọ fún pé jẹ́ iná ní tí a kà níbi bàí pé watlu máa ka a fi ránṣẹ́ sí rẹ̀ ànẹ́bì níbi tírà ọlọ́run ọba rẹ̀ yíò alukọ̀hán ọlọ́run ní kúkú kàfà ó ká gbogbo ẹ̀ alukọ̀hánì tó pé ni tó yẹ pé ẹ́ ọlọ́run ọba lásán ní káànẹ́bì ò fi jíṣẹ́ fún ọdẹ́ fi jíṣẹ́ kò fi kankan sáhún ilé ẹni ọjà bá ń tọ́lọ̀ fi rán ní torípọ̀ ọlọ́run sọ pé balligh ma unzila ilayka min kitabi rabbik wípé máa ka nítọ́lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala fi ránṣẹ́ sí ọ inú tírọ̀lọ́ ọlọ́run sọ pé la mubaddila li kalimatihi wa lan tajida min dunihi ọ̀rọ̀ ọlọ́run ọba tó lè yí padà kò dẹ̀ sẹ́nìkan tó máa yí kúrò níbi èròǹgbò ọlọ́run ọba dọ́nà ń sọ ní àbáwà yí ó tún á lè mọ́ lọ́ba náà tún á ti dédé ò lè rí yẹn ṣe nítọ́nà ọba bọ́lọ̀ ti fẹ́ kí nǹkan rí bẹ́ẹ̀ náà ni

kò rí rẹ̀ gbálẹ̀ fún wọn tó gé wálé abókúta tí wọ́n fọ́ kò rí rẹ̀ gbálẹ̀ kó lọ́wọ́ àwọn tó fọ́ àbí ni tí wọ́n gé kò rí rẹ̀ gbálẹ̀ lọ́wọ́ àwọn tó gé àwọn kan wà máa sọ pé òun ni ọlọ́wọ́ bá àwọn lé nì kò sí gbà láyè fún gbogbo eléyìí ọlọ́run ní kò sí fún nǹkan dáadáa gan náà tó bá tẹ̀ wọ́n tí wọ́n ti tẹ rí wọ́n padà pọ̀ bá tí wọ́n fi ilẹ̀ tí wọ́n pè nǹkan mí yẹn lọ́lọ́bà Allah sọ pé la mubaddila li kalimatihi wa lan tajida min الله سبحانه وتعالى تسواج بوزر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه يريدون وجهه الله سبحانه وتعالى ọkọ̀ ànẹ́bì lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yìí ó dẹ̀ ti gbogbo wa náà ni ó ní irẹ́ ànẹ́bì ẹ́ kẹ́yàn ó bá àwọn èèyàn rìn níbàárín pé afẹ́mà ṣetọ́lọ́run á dáadáa tó tò sí àmẹ́mì máa ń kọ́ ọjọ́ mi sáwọn yìí tí ò só lọ́wọ́ wọn yìí àbáwọn tí wọ́n ń bú yìí àbáwọn tí wọ́n ní tí wọ́n kàkún gbogbo ilé yìí àbídíyàn bá jẹ̀mí ara yẹn ń pa ẹ́n torí pé àwọn tí ma ń ṣe tọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ gba àwọn olóṣì ni torí olówó owó ti kó lọ síbi àìráyè ṣe tọ́lọ́run èso ti fẹ́ afẹ́fẹ́ grímọ́nká yìí sí lẹ́mì ah adúgbẹ́ ẹ̀sọ́ tó yìí ẹ́n iyì tí ń gbà lọ́tún gbà lóṣì yóò ti jọ lójú yóò máa rí àwọn tí sáà nẹ́rí oní wàásbìrì náfsàkà واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه الله سبحانه وتعالى ó ní ìrẹ́ ànẹ́bì ṣe sùúrù pẹ̀lú àwọn tí wọ́n ń pe ọlọ́run ọba wọn ẹ́n bilgọ̀dẹ́ ti wẹ̀lẹ̀ àṣì bí ẹ ṣe ń pè láàárọ̀ òun ni wọ́n ń pè ní ìrọ̀lẹ́ ẹ̀rí àwọn onímímọ̀ wọ́n ní gbogbo àwọn tí bá ń ti ran lọ́wọ́n ọba wọ́n ń ṣe ìjọsìn èyí tó jẹ́ ọ̀ranyàn èyí tó jẹ́ náfílà èyí tó jẹ́ ká máa sí rẹ̀ ní létí èyí tó jẹ́ kíkà bí àṣà ti gbólóhùn alkọ̀wìlíyà fún rẹ̀ ń sùúrù ṣe àwọn tí wọ́n ń sin ọba yìí kí wọ́n mójútó tọ́lọ́wọ́ báyìí àwọn ni ìrẹ́ ànẹ́bì àwọn ni ọmọ bá ṣe mọ́ ṣe bá àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n ò ní tọ́lọ́wọ́ bá ṣe ẹnu lásán láwọn míì ni kódà níbẹ̀ nínú àwọn nǹkan tí àwọn onímọ̀ tó gbà wá wípé ọlọ́wọ́ bàbá sọ́nà tàbí ní sùúrù ṣe nítorí pé àwọn tó súnmọ́ níbi ìfukọ̀rọ̀ àwọn àwọn aláìní ni wọ́n bọ̀ àfà àtẹ́kọ́ gbà ìsìláàmù nìyẹn bẹ́ẹ̀ làwọn kan lọ bá wọn nínú àwọn ọkùnrin ìṣìgbà àwọn èèyàn pàtàkì fẹ́ súnmọ́ wọ́n fẹ́ bá wà níbi ìṣe ọ̀kọ́kọ́ láwọn ilé ìdánù náà tó bá kọ́kọ́ láwọn ilé ìdánù bí Bilal bí Ammar Suhail Khabbab ibn Mas'ud láwọn ilé ìdánù tó bá lé wọn dànù ah, àwọn èèyàn gidi ṣe táà ti súnmọ́ rẹ̀ ànẹ́bì irọ́ ni o wọ́n fẹ́ ká ànẹ́bì ó lé àwọn tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ àríkọ́ tó bẹ̀rẹ̀ àwọn tó gbà fún gan ti sádánù wọ́n tí èèyàn bá wà pẹ̀lú ànẹ́bì ọba tó yọ pé wahyu rabbani ìránṣẹ́ àti ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ń bẹ tọ́lọ́wọ́ fi tà nẹ́bì yìí wípé àà ah, ọlọ́wọ́ ń sọ fà nẹ́bì pé látàtùrùd lẹ́dínà yàdà ìrìnà rọ́bàhùn bilgọ̀dáti wàláṣe yìrìdúnà wájìhà Allah wa ta'ala pé, "Ìrẹ́ nẹ́bì mẹ́sẹ̀ bí ọwọ́, bó ṣe sọ́nu sọ́tù káàfù yọ́ sọ́nu sọ́tù lànàáàmà ayá 52 pé wọ́n látàtùrẹ̀tì mẹ́ṣe lè dánù alẹ́dínà yàdà ìrìnà rọ̀báhùn bilgọ̀dáti wàlẹ̀ àṣí àwọn tí wọ́n ń pè olúwa wọn láàárọ̀ nírọ̀lẹ́ lọ́sàn ọba lọ́sàn lóru tó gbogbo ògbà wọn àwọn fi ń tọ́lọ́wọ́ nínú àwọn àlàyé táwọn onímọ̀ tó ṣe ní ìrí ànẹ́bì mẹ́lì àwọn èèyàn dánú ó ẹ̀kọ́ lílé yìí náà jẹ́ fáwà náà àwọn táwà náà mọ̀ yí pé wọ́n ṣe tọ́lọ́run káwà náà ó mọ́ ṣe lé wọn dànù bóyá wọn bẹ̀ láyé wa mọ́lé wọn dànù wọ́n bẹ̀ mọ́ fojú ọmọ yẹ̀yẹ́wò wọn mọ́ sọ̀rọ̀ wọn jákújákú ilé yọjá àwọn tí wọ́n ń sórí irénu kò sórí ire tó kéyàn sin ọlọ́run ọba kò sórí ire kan tó tó kéyàn máa sin ọlọ́run ọba olórí ire tí a bá ń fíyàn bá wá àṣọ àdá àwọn olórí ire sàn lọ́dọ̀ ọlọ́run àwọn tí ń sin ọlọ́run ọba ni àwọn tí ọlọ́run ọba máa gbìjà àwọn tí ọlọ́run ọba máa kún lọ́wọ́ àwọn tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí èyàn ògbòdò mọ́ báwọn ilé ìhùn dìjẹ́ gẹ́bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala náà ṣe kọ́ wa bá níbi náà ṣe tún wa pé gbogbo ẹni yóò tí ọba bá wà ní ìrìn ọlọ́run ọba sọ̀tá ilé anẹ́bì bá mo ti declare war mo ṣe táà ti bẹ́ni ẹjagun kọ́lọ̀n kó ṣe wá lẹ́ni rẹ̀ gbogbo ẹni ọba jẹ́ ni ẹ̀ náà ọlọ́run mọ́ ṣe wá lọ́ta àwọn ẹni ẹ̀ torí pé ilé ọba fẹ́ ṣe rí bú kò bẹ́ni ọlọ́run bá jà wa ta'ala ó wá ní ìrẹ́ níbi ṣe sùúrù pẹ̀lú àti ìsin náà ọba lọ́sàn lóru ẹlùm bá fẹ́ tẹ̀lé àwọn ẹni tí ń ṣe tọ́lọ́wọ́ bá dé ní ẹni tí ó tẹ́kẹ́ ọ̀jámọ̀ kankan yóò dẹ̀ máa dẹ́rù bà a máa sọ̀rọ̀ rẹ̀ jákújákú àwọn kí lágbàjá lọ tó ń tẹ̀lé ẹ̀ anú rẹ̀ ṣe mí tí a bá bá ṣe jẹ́ tán mú fàtíbọ̀ tán hàn ọ́ yírọ̀dẹ̀ ni ohun gánbẹ̀ náà tó fẹ́ bá ṣe jẹ́ torí pé ní báwọn tí ń ṣe tọ́lọ́wọ́ bá rìn kí ẹ̀ náà mọ́ sórí rẹ̀ kódà bí yàn bá tó wọn àlàyé ń bọ̀ lórí ọ̀rọ̀ sọ́tún ká ẹwù ajá ajá tó lóore táwọn àsáàbùrù ká kò lóore tó wọn àmọ́ nígbà tí ẹ́ ó wá tẹ̀lé àwọn tí ń ṣe tọ́lọ́run ọlọ́run bó ti já ajá ajá lásán ọlọ́run dẹ̀ tó dápọ̀ ẹ̀ ó tún sí ìrántí ẹ̀ a ní tíyàn bá lè ṣe tó wọn a èèyàn ní ò ní gbẹ̀yìn nínú eríire ẹ̀kọ́ ńláńlá ni ìyẹn náà lọ́lọ́wọ́ ọba fi mú ọ̀rọ̀ yìí wá lẹ́yìn ìtàn suratul Kahf lẹ́yìn àwọn ashabul Kahf lẹ́yìn ẹ̀rí zikir qissati ashabil Kahf lẹ́yìngbà tó dápa àwọn ashabul Kahf tán ó wá sọ̀rọ̀ yìí pé àwọn tí ń ṣe tọ́lọ́wọ́ ọba wasbir nafsak ma'a alladhina yad'una rabbahum yuriduna wajha tí wọ́n dákọ̀ lọ́wọ́ ọba wọn àmáwọn tí ó ń dákọ lọ́wọ́ba tí ó ń ṣe ìrántí ọlọ́wọ́ba àwọn ìjí wọ́n ń sin ọlọ́wọ́ba lọ́sàn lóru yìí yuriduna wajha tí wọ́n ń ṣe nítorí tọ́lọ́wọ́ba àwọn sọ̀hábà lọ́lọ́run tún dákọ ń bẹ̀rún ìpé mẹ́ṣe gúríkò lọ́dọ̀ àwọn yìí àwọn yìí ni ọmọ bá ṣe nígbàtàwọn mùṣìríkùn tí wọ́n sọ pé à lẹ́wọ̀n lè lọ so káwọn èèyàn gidi ó wọlé àwọ́ ní àáfẹ́ ṣe dáadáa àfẹ́ tẹ́wà níbi lọ́rùn ọlọ́ni ká níbi ọmọ dáwó mọ́dáwó ilé ìlóhùn wọ́n kàn fẹ́ kó bẹ́ lásán ni gbogbo wọn náà tó bá ti ráwọn èèyàn tí ń sin lọ́wọ́ balẹ́gbẹ̀ẹ́ ládùúgbò ẹ̀ wọ́n wà lórí kílọ lọ́wọ́ wíkílà níbi wí ibi tó ti ń tajà ni ibi tó ń gbé ni àwùjọ tó wà ní ìlú tó wà ní ma bá wọn sin lọ́wọ́ bá ń bẹ̀ má sì gúnrí kò lọ́dọ̀ wọn láti sọ pé wọ́n jẹ́ nǹkankan àwọn èèyàn ní orí pọ̀ lára wọn àbò bá tẹ̀ tó wọn wọ́n ò sórí rẹ̀ pẹ̀lú wọn fúndì ilé à ń kó ìgbàláyé bẹ fún kálukú wa náà láti pé kí àwa náà máa ṣe dáadáa nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní fala aq'adanna fala aq'ad غدات إلى أن تشرق الشمس أحب إلي من أعتق أربع رقاب الذي ni kí n jòkó lẹ́yìn ìgbà wọn bá kírun tán ẹ́n eh, ó tẹ́ mi lọ́rùn ju ẹ́n eh, kí n jòkó títí tó ń fi yọ kí n fi máa ṣe rántí ọlọ́run ó tẹ́ mi lọ́rùn ju kí n bọ́ ọkàn ọrú lẹ́rùn ẹrú mẹ́rin lọ sallallahu alayhi wa sallam ọlọ́ba kọba kẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú ta kọ́ nínú ọ̀rọ̀ yìí ni pé èyàn máa ń jòkó pẹ̀lú àwọn tí ń ṣe tọ́lọ́wọ́n ọba ni ìjòkó ti tọ́lọ́wọ́n ọba kí ọmọ jẹ́ òṣùyàn jòkó tí ẹ̀bá ti ń gbọ́ pé wọ́n ń sọ tọ́lọ́wọ́n ọba ń bẹ̀ yẹn bọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala bá ti sọ ni a kama try láti máa jùkú tí wọ́n ó lẹ́sàn ìbádà ni kí o tó záǹfàní tí mẹ́ndẹ̀ àkọ́kọ́ àǹfàní tí mẹ́ndẹ̀ kí ọmọ jùkú tí àwọn tí ń ṣe ẹ̀rẹ́ tí Ọlọ́run Ọba ní pé èyàn ń sin Ọlọ́run Ọba ní dánibí sọ ma min qawmin ijtama'u قد بدلت أو بدلت سيئاتكم حسنات sallallahu alaihi wasallam anabi muhammad sallallahu alaihi wasallam ní kò síjọ kan tó máa jókòó tó máa sìnà tí Ọlọ́run bá láàrin ara wọn ẹ̀yìn kọmọ kàlùkùránì ní kàlùkùránì kàdírí ní kàzúnà nílò muhammad sallallahu alaihi wasallam kò síjọ kan tó máa rí bẹ́ẹ̀ àgbà tó pé tí wọ́n bá dìde kólùpùpù ọmọ pèpè láti sánmà pípé àà ẹ má dìde lọ Ọlọ́run ti forí jìn kọ́lọ̀wọ̀n bá kọjọ orú àwọn ìjòkó bẹ́ẹ̀ ọlọ́mọjọ wọn wá ń gbèsè ayé wa àforíjìn bẹ́ẹ̀ ọlọ́bà kọjọ kọmọ ṣe wípé ọlọ́run ti foríjìn yóò gbogbo àṣetẹ́ ti ṣe tẹ́lẹ̀ ọlọ́run ti sọ di dáadáa fún yín kọlọ̀bà kọjọ jàre ìjòkó tiwa yínà kọlọ̀njó rí bẹ́ẹ̀ àtorí pé ìjòkó dáadáa lànẹ́bì fi àwọn nǹkan mama ahmed sheikh albani sọ pé hadithi yìí ó lálàáfíà nínú sílísàfil sọ̀hẹ́hà na'am bákan náà ẹ̀rí àǹfàní bẹ níbi kí ọmọ ìjòkó gbọ́rọ̀ ọlọ́run ọba àǹfàní bẹ níbi kí ọmọ ìjòkó gbọ́rọ̀ ọlọ́run ọba ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àyà yìí sọ̀kalẹ̀ fún ànábì gẹ́gẹ́ bí Sahalu bunu Hunayf bó ti gbà wá pé nazalat ala rasulullah sallallahu alaihi wasallam wa huwa fi ba'd abiyatihi ó ń bẹ náà apá kan wọn ni أن واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه نعم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه نعم wọ́n ní báyà yìí ṣe sọ̀kalẹ̀ bá nẹ́bì àníbà jìdẹ̀ bá ń wá àwọn òwúlọ́jọ́ ń tọ́lọ̀ ń sọ yìí àwọn òwúlọ́jọ́ wọ́n bá wá wọn wọ́n ní bó ṣe rí ẹnìkan nìyẹn òun náà jókòó ló ṣe jókòó ó tó ráwọn míì nígbà tí ó rí wọn papọ̀ báyìí lẹ́yìn tó yẹ pé àwọn ń ṣèrántí ọlọ́run ọba àníbí wá jókòó tí wọ́n tẹ́lẹ̀ pé àwọn sọ̀hábá àrẹ̀gbà wá pọ̀ pé kódà wọ́n mọ̀ sí rántí ọlọ́run ọba lọ́wọ́ tí wọ́n máa rán ara wọn àníbí wá jòkó tí wọ́n ń gbà tó rí wọn tán wà ní alhamdulillahi alladhi ja'ala fi ummati man amarani Allahu an asbira nafsi ma'ahum wípé a mo dúpẹ́ fọ́lọ́run ọba tọ́lọ́n ti ẹ̀tún ṣe nínú ìjọ mi àwọn tọ́lọ́run gan ní kí ni gbó fún ẹ̀mí ara mi ìwò bá jòkó ó súnmọ́ wọn lélé fóṣẹ̀ kódà àwọn tó bá tó fẹ́ súnmọ́ wọn ṣe tàà tí ma lé wọn sáwọn owó ló ń bá ní àwọn tó yẹ pé ọkọ̀ borí ni wọn bó wa wọn bá ní kíyàmà àwọn àfáwò ẹnu rẹ̀ lẹ́ti ma gbọ́ oríṣiríṣi ebú fáwọn ní ṣe tọ́lọ́n tẹbádẹ̀ wà lọ́wọ́ àbọ̀ àwọn èèyàn ọ̀sẹ̀ ìkórìrẹ̀ ìsìn lásán ní bẹ̀lẹ́mẹ̀ bá ṣe jákanná wọn alánàbí ọlọ́run gan sọ pé gbìyànjú rẹ̀mí ara rẹ̀ fẹ́mi ara rẹ̀ ń sùúrù láti pé tó bá wọn wọ̀nyí ṣe àwọn wọ̀nyí lè yẹn mọ́ ń bá rìn lè yẹn ṣe rí búmọ̀ mélòó mélòó àwọn olùbárìn lé ní táwọn kan ti bá wọn rìn wọ́n dọ̀mù tí wọ́n di àfihàn sílẹ̀ kó rìn wọ́n tí a kó ní islamu lánàá olùbárìn ló sọ ọ̀pọ̀lọpọ̀ délé rí bú arọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀kọ́ ńlá lélé yìí bọ́lọ̀ ṣe kọ́ ànẹ́bì ló kọ́ wa náà àwọn tí ń ṣe tọ́lọ́wọ̀ba lágbègbè wa ẹmẹ́jọ súwá àti bá wọn lò àti bá wọn ṣe ẹlòmíì pẹ̀lú àwọn àlébù tó rí káàkiri láàrin àwọn àfá àfá ṣùgbárìn ibi wa bèèrè wọn ìlú tó wà kódà gidi mọ́ wá ń lọ ìlàrá olóra fàgìrì orílẹ̀ ayé káàkì lé ní alhamdulillah ṣọ́hàwátò mubaraka ìtají gidi ti wà tó yẹ pé àwọn tó yẹ pé wọn ẹ̀rì lẹ́yẹ̀kọ̀ fún fi láìlà ọmọta láì wọn ò bẹ̀rù ibú àwọn òun ní bú wọn wọ́n fi ń ṣe tọ́lọ́run wọ́n dẹ̀ fẹ́ sòdodo ìtí bẹnu kùránì tí bẹnu súnà nígbà Muhammad sallallahu òun ni wọ́n fẹ́ ṣe òun ṣe tàà tí ma kà fáwọn èèyàn orú àwọn wọn yẹn ẹ kí a máa bá wọn rìn gbogbo àwọn ti mọ̀ dúdú mà torí kí ní kan fi ń ṣe fi gbogbo yẹn ìdí bá ti clear sí ọ wọ́n mọ́ ṣe Allah aláṣọ́ àtàlá ni pé mọ́ ti gún rí kò lọ́dọ̀ wọn o lẹ́ni tó yẹ kó ọmọ àá fi wáyé kìí sayé lọ́mọ wá torí pé ẹ́rì pé gbogbo ẹni tí ó bá ti báwọn tó fẹ́ sí náà bá ní ọfẹ́ jayé ni bí gómi ọfẹ́ báwọn mú tí rìn tí ó bá ti báwọn ẹni lọ́mọ bá rìn ẹ́n ọfẹ́ máa bá àwọn tí ó ti rí pé tó bá báwọn àwọn tí ń ṣe tọ́lọ́mọ bá rìn wọ́n èsù dẹ̀ fi ìfẹ́ àwọn ìranù kan sí lẹ́nu ọlọ́ọ̀bà lọ́sùn àtàláwà sọ bá nẹ́bí pé fẹ́mi ara rẹ̀ sùúrù ṣe pẹ̀lú wọn wọ̀lá táàdù àìnáta ánìhùn tó rí ìdú zinata àyàtì dúnìyà gbogbo ṣe wá máa lọ gúríkò lọ́dọ̀ wọn lẹ́njẹ́ pé yọmọ wáyé lọ mọ́tò ayé lọ ayé ò sí lé àwọn tó lé lánàá mú lọ́dà fún wa gbogbo ẹ̀wọ̀ òdìlẹ̀ wọ́n lọ bá lọ́rùn àti lò àti tẹ́ àṣìsọ àṣìwí àṣìdárí àṣìṣe gbogbo ẹ̀ pátá ẹ̀san bẹ ó ti gbóde wọn àmọ́ tó bá ṣe sùúrù ẹ́ àti bọ̀tán dáadọ́mọ̀ á wá gbogbo àwọn tí wọ́n pe adé ògún rẹ tí wọ́n ń fẹnu àtẹ́ lù ọ́ ó ní tí kò láì tí wọ́n fi rọ pé adé rẹ ti gún tó bá bá àwọn ènìyàn ọlọ́run bá ní àwọn tí yóò bá ní ìkórìíra tí wọ́n ń bẹ fún ọ lórí pòǹsẹ̀tọ̀ ọlọ́run ọba lé ní pẹ̀lú àwọn ènìyàn ìfẹ́ bọ̀

من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه واتبع هواه وكان أمره فرطا الله سبحانه وتعالى أوني má ṣe tẹ̀lé gbẹni ó tẹ̀lé pé ó ti gbàgbé ẹ̀mí ara rẹ̀ hmm? ó ti gbàgbé ẹ̀mí ara rẹ̀ ẹgbẹ̀ngbàtà ánẹ́bà ń sọ pé àwọn kan gbàgbé àníṣọ́ tó gbàgbé látọ́nà ó gbàgbé ẹni ara rẹ̀ kò mójútó ẹni ara rẹ̀ láti lè ṣe dáadáa ọlọ́ni mọ́ ṣe tẹ̀lé wọn ẹ́n àwọn tó yẹ pé wọ́n gbègbé àmì ara wọn láti máa ṣe tọ́lọ́run àwọn kan bẹ lọ́kàn lu ayé ọ̀hún ni kò sí à ń ṣe tọ́lọ́run ọba kò sí àṣípa à ń gbọ́rọ̀ ọlọ́run ọba kò sípa ń tẹ̀lé ànẹ́bì ọlọ́ni mọ́ ṣe tẹ̀lé àwọn èèyàn o àwọn tó yẹ pé ìfẹ́nu wọn síbi tí dédé tí kò tí kò dá tó dípé gbogbo àwọn eléyìí kò láti bọ̀tán dáadáa ọlọ́run Allah subhanahu wa ta'ala ní pé ìwọ má ṣe tẹ̀lé àrùn yìí torí pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń pátá wọ́n padà káwà mọ́ lórí ẹ̀ gbogbo yọ́ padà ṣòfò yọ́ padà lọ àti lò àti tẹ̀ àti jù àti ṣe gbogbo ẹ̀sán bọ̀ ọlọ́run Allah subhanahu wa ní pé ìrìn وما شجوك أن أعوان وهي واصبر نفسك مع الذين يدعون ربهم واصبر نفسك مع الذين يدعون ولا dúró sí ní ẹni pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ ni a máa tẹ̀síwájú tó bá di ní ọ̀la. àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìtí aṣọ yìí tí agbọ́ ìkọ́nàbà kó fi sínú òṣùn ẹsẹ̀ rẹ̀ nìkọ̀kan wá ó kọwà kúnnú ẹni tí ó pé ṣe àǹfààní láyà ti ní alqiyama ó jẹ́ kí a máa bẹ nínú ẹni tó yẹ pé yóò máa ka kùránì láyé kùránì ní òtúmọ̀ sí pẹ̀rẹ̀ tó bá di